kana cikin wani jin daɗi da safin ga da hon rabo da wuce alhaji me yasa kake jin daɗi da safin ga eh saboda ayyukan da yake yi oh wow kamar wani ayyuka kan ga yayi oh ayyukan shi na da yawa oh wow wow mu duka muna gani oh, roadside da wani damuwan da zai zo duka yana cike jebe na waya shi road na waya me koko honum oh, edas zigi honi adie ina ye fie gota gondo ye mai waya adie me oh, anti we as a mom 1000 for one me wo hope one so no bɛni fladɔ yɛ jɛmɛ esa road sɛ apart from ni esa road kɛ mm-hmm. gates kɛ be. bi mm-hmm. ne fix um, street light ɛ agbɛnɛ lɛ hu ɛ electoral area mɛ ni yɔ jɛmɛ amɛsani kɛ you know, mɛnɛ kaa kɛ mɛ ne bɛ wale ne nu esɛ jɛmɛ mɛ ni ekɔ amɛ school ne pay school fees university kɛ asi nursery then many, many ni mɛ ni esɛ tɛ amɛ kɛ honi wɔn kyɛlɛ no miɛ ah, ɛbɛ de ka si efele ko fi o mi n mm. nya nyuma kpɛ ne ame sukuu ni ka ŋmɛ hi eh, yɛ mo tɛ sukuu ibɔmɔde ta o sukuu yɛ hã mɛ ni sister sɛ lɛ ŋun ka bɛ wo good position e hã mi wɔ mi wish lɛ good luck. o yɔ su awɔ na jinsi mi jɛ mɛ nɛ kɛkɛ nyugbɔ duro mɔ nin yɛ lɛji mɛ ni ama wawɔ ni wɔn ho wɔnyɛ wawɔ area mi ni wɔn ni wɔn nyɛ sɛ ni wɔn ho wɔn wa. minnu jo gbɛ hun. atsɔ mi osman rabiu chasanti. ɛɛ eh,

me freedom eh, chapel freedom chapel nipa no bebree ni me wɔ ha ɛhɛn me de eric oh, edin a nipa no dodoɔ na frɛ me no no ɛna wei nso nyɛ politics asɛm wɔte aseɛ ɛɛ eh, yɛn deɛ yɛn nyinaa yɛpɛ ne sɛ biribi a yɛpɛ yɛpɛ ne ɛbɛyɛ kama ama yɛn no nko ne nea yɛhwehwɛ nyɛ sɛ ɛɛ eh, yɛde yɛ politics sɛ obi wɔn dc obi wɔn pp yɛn deɛ yɛ community ne yɛpɛ sɛ yɛ yie nti obi a ɔbɛbɛ bia ɔbɛyɛ ne yie biara thank you thank you yɛda se paa yɛda now we are wo yɛda se anti mpakyɛ wo so wobɛka bibi anaa <laughs> mombra ɛ eh, ka bibi ka bibi no no mepakyɛ obi kasa mepakyɛ anyɛ honorable fada fada kɛmo no kɔmmɔ dabi sɛ sɛ akyia eh, koraa wobɛtumi akyia honorable eh, and mai ciya wani abu thank you thank you thank you to jama'a kamar da kuka sani mun gaya muku ko ina mun kawo muku thank you thank you thank you to kun ji irin addu'ar mutane suke mai saboda irin kokarin shi shi yasa kowani assemblyman da ke unguwa da shugabannin kasa da kowa ku duba ku yi yanda ake faɗi wannan bawan Allah yana yin ga to Allah ya taimake shi wannan Allah da yanda suke fadi dai ci kenan Allah ya saka Allah ba mu sa mun gode jama'a shows television